أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدقني يد الله ọlọ́ba tí ó fi wá ṣekùn ń gẹ́ dáadáa tó ní kálẹ̀ tún kójọ ní àsìkò yìí ká tún tẹ́tí sí ìwọ̀nba tọ́lọ́mba ní kálẹ̀ sọ́nù ọ̀rọ̀ rẹ̀ kọ́lọ́nkọ́ gbà lẹ́sìn fún wa àṣìwí àṣìṣọ́ ọlọ́dàkùn méjì ọ̀sẹ̀ rẹ̀ sí wa àtìgbọ́yé ọlọ́mọdé ọ̀sẹ̀rẹ̀ sí wa ọlá ti tóbi rẹ̀ ọlá àánú rẹ̀. gẹ́gẹ́ bí ohun tí à ń bá lọ òun náà ni gbélé ọlọ́ọ̀bà àlèkẹ́lá tó fi ń ṣàlàyé as-siratul ojú ọ̀nà tó dúró tọ́ tó ní siratal ladina an'amta alayhim ojú ọ̀nà àwọn ẹni tí ìwọ ọlọ́run tó ṣe ìrọ̀rá rẹ fún ghayri al-maghdubi alayhim tí èso ojú ọ̀nà tí àwọn èèyàn tí ìwọ Ọlọ́run bá bínú sí wala ad-dallin tí èsì ìṣojú ọ̀nà àmì agbárin ẹlẹ́ẹ̀karùn-ún ònlá mẹ́nubà lánàá ipe ma hiya al-ashya'u allati tusabbibu ghadaba Allahi ta'ala 'ala al-'abd kí ni àwọn nǹkan tí máa ń ṣe okùnfà ìbínú Ọlọ́run sí ẹrúsìn rẹ̀ àìsọ yìí pé máa ṣe ọlọ́m̀bẹ máa ṣe ọlọ́m̀bẹ máa ṣe ọlọ́m̀bẹ nu rẹ̀ tó jẹ́ ọ̀ràn yàn gbígbé jùlẹ̀ tó máa fa ìbínú ọlọ́run ó sì bẹnu rẹ̀ tó yẹ pé afẹ́ ni mùsàábù ni àníní sẹ́yìn ọba ṣe é kọ̀ lẹ́sẹ̀ kan wájú ọlọ́run má ṣe ọlọ́run ọ̀nbẹ́nu rẹ̀ tó yẹ pé ọ̀ràn yàn ni gbígbé jùlẹ̀ tẹ́yìn bá ti lè ṣe tọ́jà pa àṣẹ ọlọ́run ó ti kọ̀wé sí ìbínú ọlọ́run àwọn mìíràn pé kó gbé jùlẹ̀ lọ dáa jù sòtí ọ̀tọ́ bá ṣe é kò ní ẹ̀ṣẹ̀ a ní àwọn ẹ̀ṣẹ̀ yìí nílá bẹ́nu wọn kéke bẹ́nu wọn so àwọn nílá wọn gangan wọ́n tún ní ìpele ìpele ìpele èyí tó burú jù ó náà ní èrò kan mí pọ̀ mọ́ ọlọ́run so tọ́pọ̀ lórí rẹ̀ torí pé ó wà nù ẹ̀ náà ní ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ tọ́lọ́run sọ pé mẹ́wàá wá lórí kò ní kò sì gbọ́dọ̀ kẹ́ òbí rẹ̀ kẹ́ òbí rẹ̀ so ọlọ́ọ̀bá àlekẹ́lá kò fẹ́ ibẹ̀ la sùn sí ní àná ní ìtẹ̀síwájú náà ní pé àwọn muharramatu kan bẹ nǹkan tó jẹ́ ìwọ̀ tó yẹ pé Quran ó sojú abẹ́ ń kó ń pa wípé yóò fa ìbínú ọlọ́run gbogbo nǹkan aráàmù náà ni wọ́n fa ìbínú ọlọ́run ṣùgbọ́n ọlọ́run bá tún sojú abẹ́ ń kó bí àwọn kan nínú Quran nínú wọn náà ni tá a fẹ́ mẹ́nubà kèsì gbogbo wọn nínú ẹ̀ o náà ní kọ́tìlù nafsi bigayri haqqi kápẹ́ ẹ̀mí múmi nìkan so láì ṣe pé lẹ́tọ̀ọ́ sí pípa irú yẹn yóò máa fa ìbínú ọlọ́run ọba àlekè ọlá so àti títóbi ọlọ́run bẹ́ẹ̀ àti àánú rẹ̀ bẹ́ẹ̀ èèyàn tí ò lẹ́tọ̀ọ́ láti pa ọlọ́run ọjọ́ ṣẹlẹ̀ lọ́wọ́ tiwa o ọlá àti tóbi ọlọ́run ọláàánú rẹ̀ ọjọ́ mọ́mìnì ni ọjọ́ tí èsè mọ́mìnì ni gbogbo ẹ̀mí tí ọba ti lẹ́tọ̀ọ́ àti pa ó ti lọ́wọ́ wájú ọlọ́run ẹ̀dínwó tó bá pa ó ti dáràn ọlọ́run aṣọ ń pa ti mọ́mìnì òdodo nu nìsà àyà 94 ọlọ́run bá sọ pé wà máa ń yẹ kótólùmọ́ mìíràn mọ́tà àmì dáńtì. فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما ẹ̀rù yóò tọ́wá pa mọ́mí ní òdodo mútàmìdà ń tọ́mọ̀ mọ́ fàjàzá òhú jahannamu ẹ̀sàn tọ́lọ̀ ọ̀sán fún náà nínú náà jahannama khalida fiha tí ọmọ abẹ́lọ́gbére mẹ́ẹ̀ asọ́kú mọ́tíhábù àwọn alùsùnà ọ̀jẹ̀máà ó náà ní pé bíbẹ̀ lọ gbére ńbẹ̀ náà ní pé ó ṣe é lẹ́tọ̀ọ́ fún ara rẹ̀ láti pa àbíkẹ́nìkan pa wọ́gà bíbá láhù àlẹ́yìn ọlọ́mọba àlékẹ́ ọlá ó bínú sí i ọ̀tọ̀ níyà ọ̀tọ̀ ń bínú ṣùgbọ́n ìbínú ọlọ́run náà ni máa fàyà so a ti fi ìbínú yẹn rinlẹ̀ fọlọ́ọ̀ba pé nù ròyìn rẹ̀ ní ti máa ṣe é lásìkò tó bá wù fẹ́ni bá wù ṣùgbọ́n ẹni wo náà ni ẹni tó yapa àti ọlọ́run náà ni wàlá ànáhu ọlọ́run bó gbẹ̀jìnà sí ìkẹ́ rẹ̀ wà á dàláhu àdá abáná àbímá ọlọ́run bó palẹ́tẹ̀ lẹ́fún ìyàtọ̀ gbangban ọlọ́run kọ́ sọ akó mẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú tọ́lọ́ bá sojú abẹ́ǹkó ń pa pé yọ ọmọ bọ́ sínú ìbínú òun tọ́wọ́ àná kọ̀ọ̀án òun náà ni àtàwálì ìndà záhàbù nígbà tí àwọn ọmọ ogun bá ń lọ lọ́wọ́ ọ̀wọ́ lọ́wọ́ ọ̀wọ́ lọ́wọ́ tí wọ́n tura tí wọ́n lọ ọ̀dọ̀ àwọn ọ̀tá kẹ́nìkan wá fẹ̀yìn fẹ́ irú ẹni báwọn ọ fẹ̀yìn fẹ́ síbi ìbínú ọlọ́run ọlọ́run bá lè kí yọ bínú sí i torí pé òǹkà ẹni tí ń lọ yẹn ó ti jẹ́ ó dínkù tẹ́nìkì ní bá fẹ̀yìn fẹ́ tẹ́nìkì ní fẹ̀yìn fẹ́ tẹ́nìkì tá fẹ̀yìn fẹ́ wọn ó jẹ́ kógun ó yíwọ́ fáwọn mùsùlùmí lọ́lọ́run fi ń sọ fún wa ń sọ́rọ́ aya fifteen àti sixteen. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا, تولي فلا تولوهم الأدبار ẹ̀yin olùgbàgbọ́ òdodo ńgbà ìwúsẹ̀ bá pàdé àwọn tí wọ́n ti kèfèrí sọ́lọ́run tí wọ́n ṣe mùsùlùmí sáhàfà tí ń wọ́ bọ̀ tí ń wọ́ bọ̀ fàlà àtúwà lòhùnmù àdìbà ẹ gbọ́dọ̀ kọ́ni fi hàn o kẹwàá fẹsẹ̀fẹ́ ẹ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ wà máa ń yíwá lèhìm yàwó mọ́ ìdè ń dúbọ́rahu ìlà mùtàhárìbán létí tààlí àwọn mùtàháyìzán ìlàáfi àti fàkọ́dìbá àbẹ̀rẹ̀dọ̀ bí mìíràn ọlọ́ni ẹ yòówù tó bá fẹsẹ̀ fẹ́ nu yín irú ẹni bẹ́ẹ̀ ó ti sẹ́rí síbi ìbínú ọlọ́run bá lè kí ọlá kọ́mọ àwa òjá ànámọ̀ ibùdésí rẹ̀ náà nínú ajá ànámọ̀ bí sàlùmọ̀sí ó sì burú ní ibùdésí. àyàfi ẹni tó ṣe yí pé mùtàhárù bá ń líkìtà lé ọlọ́ múra alẹ̀ fún ìjà nǹkan ajá rẹ̀ òkú irú ẹni bẹ́ẹ̀ ọ̀sá lọ ń tiẹ̀ àwọn mutahayizan ìláfíà àbórí pé àwọn ìjọ mùsùlùmí kan wà ń bì kan táwọn náà fẹ́ dojúkọ wọn wá lọ jọyìn wọn kó fi kún wọn lọ́tún wọn tó fi lọ jọyìn wọn ajẹ́ yí pé irú ẹni báwọn òun ò sínú ìbínú lọ́lọ́run káfẹ́sẹ̀fẹ́ káfí àwọn mùsùlùmí lẹ̀ kí wọ́n mọ fèsì àwọn káàbì lójú ìjà láì ní kún wọn lọ́wọ́ ara tí ọmọ fa ìbínú ọlọ́run bá ìlékè ọlá ni ẹlẹ́ẹ̀kẹta inú tí wọ́n fà bínú ọlọ́run iná ni kí inú èèyàn ó dùn sí kó túra wọ́n ń rẹ̀ wá ń dùn ọ́ ní ó lù dáadáa ká gbọ́ àbówó tí wọ́n ní wọ́n dá ní wọ́n náà bá wọn dá ní òkú ní bá wọn lọ òǹkú ní bá wọn sí à inú rẹ ti dùn inú rẹ ti túká ìgbáyà rẹ ti túká sí ìtẹ̀kẹ̀rẹ̀ sọ́lọ̀ nìyẹn ìyún náà máa ń fa ìbínú ọlọ́run sí ẹ̀dá inú suratul nahli aya one hundred and six ọlọ́run bá àlejò ọlọ́run sọ yìí pé man kafara billahi min ba'di imanihi illa man ukira wa qalbuhu mutma'innun bil iman walakin man sharaha bil kufri sadran fa alayhi ghadabun min Allah wa lahum adhabun adhim ọlọ́ni máa ń kafara billah ẹ̀yọ́wù tó bá ti tẹ̀gbẹ̀ ìtọ́lọ́ ẹlẹ́sẹ̀ ni ní bá di ìmáànì yìí lẹ́yìn ìgbà tó ti ní ìmáànì tẹ́lẹ̀ ilá mani okiraha àfẹnfẹn bá tú láti pé kó sọgbólóhùn ẹbọ àbí kó ṣiṣẹ́ ẹbọ ṣùgbọ́n ọkọlẹgbọhù mọyì nùdùbí yìí máa nì. ẹ̀mí rẹ̀ sì fọkànbalẹ̀ lórí ìgbàgbọ́ òdodo àwọn eléégún ni wọ́n kó idà ni wọ́n kó bọn ni wọ́n kó gbogbo ẹ̀ ni wọ́n láwọn ọsàn ọtọ ọba fowó lẹ owó tó ọba fi ilẹ̀ ń òsèké fèrè sọlọ kọ́ ọkàn fi lọ́nà lọ ọba fún wọn. láì pé nù si dùn sí ọ lẹ́sẹ̀ ọlọ́run ṣùgbọ́n kí nù wá dùn a ilé yẹn fi dèkè bèrè sọ́nà o ọlọ́run sọ afẹ́ ìmúrú ẹ̀ tọ́ọ̀ bá sì fún ọtí bá fi kí ọ léṣe ọ lẹ́sẹ̀ kankan wájú ọlọ́run bá lè ọlá ṣùgbọ́n ti yọ̀ǹda fún ọ ife ó kéré mọ́tò ní a kó wàhálà sí wájú lórí pé bí ọba bí ọba ṣe iṣẹ́ kúkúrú àbí sọ́kọ́ sọ̀rọ̀ kúkúrú wọ́n bí léèrè pé ẹ̀sìn wọn lọ sí ìṣẹ́ bá jẹ́ pé Islam ni wọ́n bẹ lórí nìyí ẹnìkan ti sọ wájú ẹ̀ wọ́n ti bẹ̀ dànù lọ́gbà àjọ ń ṣe àjọ sẹ́sìn òsà náà ni irú ẹni bẹ́ẹ̀ ìtorí ẹ̀dí kẹfẹ́ kò lè mórí bọ́pọ̀ òbí fìtínà wọn ṣùgbọ́n wọ́n lágbára lórí ọ̀rọ̀ rẹ wọ́n lágbára lórí iṣẹ́ rẹ ṣùgbọ́n wọ́n lágbára lórí ti ń bẹ lọ́kàn rẹ̀ lọ́nà ọba àlekẹ́ láti wá sọ pé ìlà amẹ́ni ha wà kọ́lùbùhù mọ́ inú bìrì mọ́ àfẹnjẹ́ bá kíláàsì kọ́sọ́rọ̀ ẹbọ lẹ́nu àbíkọ́sẹ̀ iṣẹ́ ẹbọ ilé iṣẹ́ ṣùgbọ́n ọkàn rẹ̀ ó sì fọkàn balẹ̀ lórí ìgbàgbọ́ òdodo ní yà jẹun ọlọ́run ń ẹ̀mẹ́ bá máa mọ̀ rẹ̀ tí kèfé ti ṣe tọ́lọ́mọba àlékiọ́lá fàkọ́dìbà abidazọ́bí nínú lọ wàláàkì mọ́ ń ṣàrá àbílùkú fèrè sọ́dẹ́rà fàálẹ́ ìhìn gàdọ̀bù nínú lọ àwọn tí wọ́n bá tún jágbáyà wọn ká tí wọ́n tújú ká tí wọ́n tú ọkàn ká tínú wọn dùn sí ìṣekèfèrí àwọn yẹn ní ìbínú ọlọ́run bá àlejò ń bẹ lórí wọn wọ́n làwọn mọ̀ àgáàbọ̀n àbí ìyàtọ̀ gbangban náà ni ó sì bẹ fún wọn ẹlẹ́ẹ̀kẹrin inú ètí kura mú wa òun náà ni asubiyan ìkọjá àlàkáwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run sọ fáwọn yahudi nínú sùràtù Tọ́ha àyà eighty one ọlọ́ni kulu min tayyibati ma razaqnakum wala tatghaw fihi fayahilla alaykum ghadabi wa man yahlil alayhi ghadabi faqad hawa ọlọ́run ní ẹ máa jẹ gbogbo tó bá dáa nínú tá a ti rí ìjẹ ìmú fún yín àwọn ọlọ́run la ti rí ìjẹ ìmú fún yín èyí tó dáa bẹ́ẹ̀ máa jẹ́ wọ́lá àtẹ̀tọ̀lá òbí yìí ẹ kọjá là nípa nǹkan ìjẹ ìmú ẹ má mutí ẹ má mugbó ẹ jẹran ẹlẹ́dẹ̀ ẹ jẹ́ pé dúkìá dúkìá lọ́nà tí ọ̀gbà ẹmọ́ nínú apá o torí pé ọbẹ̀ ṣe ìnáwó sáfì ọ̀sẹ̀ kò sí wọ̀n bẹ́ẹ̀ ṣùgbọ́n obodo bá kù ńkọ́ ọgbọ́dọ̀ àbí tó náà lọ ojúṣe rẹ̀ ni tọ́ bá ti dànù ó kọjá àlà lórí ọlọ́niwà látẹ́sígá òfìhì ẹ má kọjá àlà nípa ntaase níjẹ ìmú tọ́da nínú ìjẹ ìmú fún yín ẹ kọjá àlà ń pa rẹ̀ fáyẹ̀ ìlà alẹ́ fún gbàdọ́ bí ọmọ di pé ìbínú ọlọ́run ọba àlejò ọlá ń ti ọ̀rọ̀ fáwọn èèyàn kan wọ́n ti ń fọlá jiyọ̀ wọn ò rántí ọmọ ẹ̀dẹ́ èèyàn míì ajẹ́danu ní abudanu bí àtẹ̀yìn kan ní ẹ̀mọ́ pé àbújẹ́ abudanu gbóná lọ́wọ́ ní ìsìn ìjìnlọ́bọ́ náà ọba àlejò ọlá má yà àbújẹ́ abudanu tọ́mọ sowó lóko ráìsì kò sígbà tí wọ́n gbé náà sí ìjóná tí nǹkan rẹ ni wá máa dájọ́ owó tó kòjọ láàrin oṣù kan ǹtẹ́nì kan sọ pé ẹlòmíì lójú mi báyìí nífi ń ra agolo ẹyọ kan agolo ẹyọ kan lójú mi báyìí nífi ń ra ǹjẹ́ ọ̀dọ̀ sì jẹ́ ńlẹ́nu kéde kóńgò kan o agolo ẹyọ oró kan nítorí àìlówó lọ alágolo méjì alágolo mẹ́ta obìnrin kan ra bí agolo méjì ra ọba yọ bọ́nu báàgì ó ti gbómi léná ó gbé láìsí jáde ní ọ̀bá rí ìgbàgbọ́ fúnra ẹni mi ń sọ tí mi mo fi ń gbọ́ ẹ̀gbẹ́ gbé wá fún mi àtẹ́bí ó ti àná lọ jábọ́ sí ọ̀sẹ̀ wà pé àfẹ́ ìdákun ẹ̀fọ́n ra ẹyọ kan sí ọjẹ́ mẹ́ta yóò lè tó jẹ fáwọn àtàwọn ọmọ ọ̀hún tọba ti gbogbo ṣe múra ó ní pẹ́lú ẹ̀yìn ò ní lera fọ́nbù fàájì méjì mẹ́ta mẹ́rin <laughs> ọkàn bá sọ sọ sára ní bá kú jí kò sówó tọ́lá ń sàánú ibẹ̀ ni wọ́n wà tó ti máa jẹ àjẹdànù ibẹ̀ ló ti máa kó ń ṣe ìnáwó kan ọmọ ló ń ṣe ní ìyàwó ní ráìtì ọwọ́ agbésì lọ àmàlà ọgbésì lọ ẹran ọgbésì lọ ọlọ́wọ́ bí ọ lálìkì àmọ́ ọlọ́wọ́ bí ọ dáhùn yẹn kan jẹ́ ìyàlé lórí tí wọ́n rí ìwọ inú wọn fi ààyè gbà kọ́ máa wéèsì bẹ́ẹ̀ náà lè wọ náà wò ní máa tí wọ́n kó jẹ wá fún ọ̀wọ́ náà lóní wọ́n kó wá lọ́wọ́ àdìgbò yóò wá kó dálẹ̀ àwọn tọ́jú ọmọ àṣà ìdọ́wà wọn ìdọ́wà wọn ó gbójú lẹ̀ oúnjẹ ọmọ lọ ẹlòmíín tún sáìsì lórí pé kó lè mítọ̀ lórí oúnjẹ yẹn ẹ̀wò ìyà lọ kọ́ sọ pé dandan gbẹ̀ǹkan báyìí ni kó gbé wá nìyẹn òun náà wá àtúbọ̀tán rẹ̀ ó tún ju kọjá tí ọ̀nà ìlejì àtàwọn àbá àtòkó rẹ̀ tó wá ń wéṣẹ̀ ẹ̀ sùúrù ẹ̀wájú ọlọ́run ọlọ́run ní kulu min tayyibati ma razaqnakum ẹ̀yin Yahudi ẹ máa jẹ nínú èyí tó nínú tá a ti jẹ ìmú fún yín wala tatghaw fi ẹ má kọjá là ń bẹ́ o fọyẹ ilẹ̀ alẹ́ ìfòun gàdọ́ ìbínú èmi ọlọ́run ọba kọ́ máa dé wá báyìí ẹ bá wóúnjẹ ẹ bá wá sí i. ẹ lówó lọ ẹ ní oúnjẹ tẹ́rà àtìkòmí ọgbà àbáyé láyé báyẹn ojú ó ti owó ọwà tí ọwà pí ọwọ́ ta òní ẹni tí ó ta gbọ́ bá jáde fi ẹ padà ògbé ọgbé ọ sí ìbínú ọlọ́run sí yíyan ومن يحلل عليه ومن يحلل عليه غضبي فقد هوى ẹ̀yẹ́ ò tí ìbínú èmi ọlọ́run tó bá sọ̀kalẹ̀ lé lórí lu ẹgbẹ́ ìparun ló ti dé bá. ẹlẹ́ẹ̀karùn-ún tó wà nù Qur'an pẹ̀lú ìbínú ọlọ́run bá àlekè ọlá tàbẹ́ fi kásẹ̀ ńlẹ̀ òun náà ni dọ́nù só ìdìlà kéèyàn máa dábàá fún sọ́lọ́run. ọlọ́run ọba lọ́dẹ ẹ̀dá tọ́ba ní ọmọ fún ọ yóò fún ọ kí wá lábọ̀ mọ́ rìn lọ́nà òkun lọ́nà tí ọ̀dá lọ́nà ẹbọ ọ̀dá bá bú sọ́lọ́run ní tó wù ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn fi ń kó dàbí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọjẹ́ rẹ̀ wájú ọlọ́ àti ọba ọ̀nwá ipò ọlọ́run ní gbéyàn sórí ipò gbogbo ẹni tó sì lórí ipò ti wà lákọọ́lẹ̀ kò tó dá gbogbo wa kò ní kọjá ẹ̀ torí ẹ̀ lọ́wọ́ ń tẹ̀jẹ́ lẹ̀ ọjà bá bú sọ́lọ́nù ọlọ́run bá lè gẹ́ọ́lá ìwọ́tọ̀ tó ń dín òsùn ọkù ọjà bá bú sọ́lọ́nù ìpé ọlọ́run bá ò lè ràn ọ́ sí àfikọ́ ọba tó dín òsùn ọkù ẹlòmí ìka ẹyọkan náà ni ó ti bọnu ráìsì àbí àbí gàrí àbẹ̀wò àbí ṣúgà ìka ẹyọkan náà ni ó ti bọ oníbìlíwù pé ẹyọkan náà ni tí ó dòkú mẹ yóò ti wò kó ní rí tó dábàá bú sọ́lọ̀ ń dé ẹni tí ń jalè náà ni náà kọ́ lọ kówó ẹnìkan mi ọbẹ̀ tàbí kó kówó gbogbogbò kọ́kọ́ mi lọ kò sí ìrántí ọ̀dá ń bẹ̀ kò sí ìrántí ọlọ́ọ̀bá ń fẹ́ ń bẹ̀ gbogbo ẹni máa ń fi lẹ́tọ̀ọ́ sí yà ìgbé nǹkan ó jìyà jì jù iná lè tó tó gbogbo ẹ̀mí tọrọ mọ ọkọ owó tá a bá ti kù ní owó ìjọba ẹ̀mí tọrọ mọ́kọ ọlọ́ọ̀nìkan lọ́mọ yẹ wọ́n nìkan wá kó sápò ọ̀ndàbà búsọ́ lọ́n pé ọlọ́run alẹ́ lómi yóò tún máa sọ pé lẹ́yìn nílùú nàìjíríà tá a wà yìí tí yọ̀nba sẹ́rẹ́jì àti jàràmù kò ní rówó ra pátá ọ̀rọ̀ sọkúsọ ọlọ́run ti sọ̀rọ̀ ẹ̀ náà bẹ́ẹ̀ pẹ̀lú kó ti dábàá búsọ́ lọ́n ọlọ́run bá ń sọ fún wa pé àwọn máa dábàá búsọ́ pé máa fa ìbínú òun ọlọ́run lórí ẹ̀dá nusratul fatihi látàyà kẹrin táyà kẹfà kálọ̀ wò ó ọlọ́run ni huwa alladhi anzala sakinata fi qulubil mu'minina liyazdadu imanan ma'a imanihim walillahi junudu samawati wal ardi wa kana Allahu aliman hakima ọlọ́run ló wọn ọlọ́run ló máa ń sọ ìfọ̀kànbalẹ̀ tí ọkàn àwọn mùmínì òdodo ọlọ́run ti àfọwálọ́kànbalẹ̀ ọkàn rẹ̀ ọba alẹ̀ tí kò sí ní bọ̀ sánmà sílẹ̀ ọba kò sí tó kọjá ìmọ̀ ọlọ́run ọlọ́run wà pẹ̀lú òun gbogbo ìgbà gbogbo àsìkò. huwa alladhi anzala as-sakinata fi qulubil mu'minin ọlọ́run ọba àlékiọlá ní máa sọ ìfọkànbalẹ̀ sọ́kàn gbogbo mùmínì òdodo liyazdadu imanan ma'a imanihim kí wọ́n lè bá àlékún ní ìgbàgbọ́ tó ń ti ìgbàgbọ́ tí wọ́n ti ní tẹ́lẹ̀. àti ìmánu àti ìgbàgbé yẹn yẹ̀zídù ọ̀yàn kúsù a máa lékún àti máa dínkù yẹ̀zídù bí àti ọ̀yàn kúsù màáfíà ẹ̀ máa lékún pẹ̀lú kéèyàn máa lékún ìbádà ìsì máa dínkù pẹ̀lú pé máa kọlu àti ọlọ́run ọmọ dẹ́sẹ̀ sọlọ ni wọn ti ní ìmáànì kan tẹ́lẹ̀ tó ń bá tún wá fi tẹkínà sínú ọkàn wọn tún wá lékún ọlọ́run ló ń di ọmọ ogun sánmà lórí fìrísí ọlọ́mọdé ọmọ ogun rẹ̀ tí a ó ẹlòmí ẹ̀fọn lọ́lọ́run ọdẹ sí ẹlòmí ìsinrin lọ́lọ́run ọdẹ sí yọba kó sínú wàhálà inú ìṣòro inú fìtínà ọlọ́mọdé ọmọ ogun rẹ̀ tí a ó ọlọ́run ni wálé láàyè junúdù sánmà àti wọlá àrùn ẹlòmí atẹ́gùn ni kótó bọ́ńbẹ́ yọ ọmọ pé nǹkan ṣe òun látẹ́gùn tọ̀kàn fẹ́ lásán tẹ́ tẹ́lómi tinú rẹ̀ dùn pé àtẹ́gùn tù ú lára yóò ju aláfẹ́ lómi. walillahi junudu samawati wal ardi ọlọ́run ló ní agbogbo ọmọ ogun sánmà àti ilẹ̀ wa kana Allahu aliman hakima ọlọ́run ọba ọba ọdún mímọ̀ ni ọba ọ̀jọ̀gbọ́n ni tí máa ṣe gbogbo nǹkan bó ṣe yẹ liyudkhilal mu'minina wal mu'minati jannatin. تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما الله بارك ولا يدخل المؤمنين والمؤمنات جنات الله tó tó ṣe àlékún من fún mímì ní òdodo ọlọ́run fẹ́ fi wọ́n kú sínú tó ti pé àwọn akérèmọdò wọn máa sàn ní abẹ́rẹ́ khalid iná fi ha tí wọn bá bẹ́ẹ̀nbẹ́ẹ̀ lọ láéláé wàyúkà fẹ́ràn ánihùn sẹ́yìí àtìhìn ọlọ́run fẹ́ pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́ ni pẹ̀lú àlékún ìmánì tó ṣe fún wọn wàkà ánàdá àlìkà ìndàlá yìí fáwùzán àwìmá èrìjẹ ńlá náà lélẹ̀ ìjẹ́ lọ́dọ̀ ọlọ́run wàyọ̀ àzíbà lùmùnáfíkì iná wàlùmùnáfíkọ́ ti wàlùmùsírìkì iná wàlùmùsírìkà ti àgbọ́ọ́ الظالمين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا ọlọ́ni tó ń fi ń ṣe léyìí wáyé àgbébàlì múnáfíkì náà wálé múnáfíkọ́ọ̀tì ọlọ́run fẹ́ fi àjẹ àwọn sọ̀bẹ́sẹ̀lú àwọn mùnàfìkì àwọn tó yẹ pé bí wọ́n ṣe ń ṣe ìsìláàmù náà ni wọ́n tún ṣe nǹkan mìíràn lẹ́yìn ìsìláàmù tí wọ́n dúró sójú kan wàlú mùsírìkì náà wàlú mùsírìkàtì akọ àtàbò wọn bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n ro nǹkan mìíràn pọ̀mọ́lọ́ táwọn òwúrẹ̀ ṣe islam kọ̀ mọ́ tí ọlọ́nfẹ́ fìjà jẹ wọ́n ní akọ àtàbò wọn àgbọ́n ní nàbí láì dọ̀nà wọ́n dábàá bú sọ́lọ́ wọ́n dábàá bú sọ́lọ́run nípa pé wọn gbà pé ọlọ́run bá àlékè ọlá ìnìkan lọ́lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ọlọ́run bá àlékè ọlá ní máa ṣe ìdáàbòbò fún yàn kìí ṣe gbogbo bí ẹ ká ní ìdáàbòbò mẹ́mẹ́ àbábú ni wọ́n dá sọ́lọ́run ọlọ́run ní alayhim da'iratu sawu aburú kìrìbìtì kọlọ́ máa bẹ fún wọn wákàtí bá àwọn àlẹ́yìn ọlọ́wọ́ bá àlékè ọlá yóò sì bínú sí wọn lórí tí wọ́n ti yẹ wálá ànàhùn yóò sì tẹ̀bi lé wọn wá àdàláhùn jahannama ọlọ́run pèsè náà jahannama ọpèsè ẹ̀kalẹ̀ fún wọn wọ́sá àti màsírọ̀ ó tó ṣàlàyé ẹ̀ fún wa nínú tí máa fa ìbínú ọlọ́run so àti gbogbo àwọn ẹ̀sẹ̀ yòókù náà. nta abájáde ní egbogbo ilé ìta sọ òun náà ní wípé ọlọ́run bá àlekí ọlá máa ń bínú sí ẹ̀dá rẹ̀ nígbà tí ọba ń ṣe iṣẹ́ tí ọlọ́run bá kọ̀ fún pé ó ṣe. àbó gbé ọ̀ràn àyàn tí ọlọ́run bá sọ pé kò ṣe ògbè jùlẹ̀ ṣùgbọ́n èyí tí ó tóbi jù inú ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó ṣe pété ẹ̀ bá kúlé lórí ọlọ́run ní forí jiyàn lórí ẹ̀ òun náà ni àṣírìkù billah irú nǹkan mí pọ̀ mọ́lọ́run torí ẹ̀ làwọn onímọ̀ fi máa ń tẹnu mọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà pàtàkì jùlọ àwọn àfáà àsìkò yìí nílẹ̀ Yorùbá torí oríṣiríṣi ọ̀nà lọ́fẹ́jú sí ẹlòmíì ó ń ṣe tí ọmọ bí ẹbọ ni àìmọ́ kò jẹ́ nǹkan kan wájú ọlọ́run kò túmọ̀ pé yọ wà lámójúkò wájú ọlọ́run torí ẹ̀ ló jẹ́ pé inú tá a fi yọra wa kó nu gọ̀lẹ́ẹ̀d àti mọ̀tòdógbà àlẹ́yìn náà nìkan lọ wá mọ̀ nǹkan fíkù ní ọmọ ọlọ́run mójúkò òkú ṣùgbọ́n àkìdá ntọ́jẹ́ ìkìlẹ̀ ẹ̀sìn tí wọ́n fi yọra rẹ̀ kú ìpè òun ò sínú káfíìrì mọ́ ni ọ̀wá mọ̀ ni wọ́n á lọ ń ṣe ìrẹ́ hàn ní kò sí ìrẹ́jì mbẹ́ bàbá wa fi dáadáa tó fi dáadáa bí tọ́tọ́jú àlejò láàrin ọlọ́run ibi pọ̀tọ̀pọ̀tọ̀ ń ibi pọ̀tọ̀pọ̀tọ̀ ń náà gidi wọn <laughs> kọ́lọ̀ nǹkan tó agbó mẹ́ àwọn àpé àníyàn rẹ̀ da ẹ̀yàn ọmọ ní à níbi ọ̀rọ̀ píkìú ní òǹso lera wọn sì tún kírun ọmọ pé tó máa ń ọmọ ipe kéyìn ó di kùránì kọ́lọ̀ dùnú sálángá ọmọ pé ètè kèfèrí wọ́n ní ọlọ́ mú nǹkan oṣù ìyàwó rẹ wá káwọn fi hàn tún ayé àkùrá náà wọ́n ti rẹ̀ fi hàn ṣe ẹ sọ pé ọmọ pé ìdèkèdè sọlọ yìí ọtán rẹ jẹ nìyẹn okùn ológun kọ olókun olókun kó ń lọ mọ̀mọ́ ní. agbọ́ni ẹlẹ́ẹ̀karùn-ún àti parí ẹ̀ báyẹn agbọ́ni ẹlẹ́ẹ̀kẹfà tọ́jà tó ń gan ló sún wa lọ síbi ẹlẹ́ẹ̀karùn-ún yẹn ẹlẹ́ẹ̀karùn-ún yẹn jẹ́ general ńgbàtí ọlọ́run bá lè kẹlá sọ pé gairil magdubi alayhim tí ìta àwọn ẹni ìbínú lé jùmúrù ulama wọ́n sọ pé àwọn yahudi àtẹ́ńbàjọ yahudi káwọn bá àjọ yahudi láfi káńtì ń jẹ́ kí máa fagadọ́bò là ǹjẹ́ àwárí ẹ̀ nínú Qur'an tó sọ àwọn ẹ̀ṣẹ̀ kan yahudi ṣe tí wọ́n fi jẹ́ magdubi alayhim ẹ mọ̀ wàá gbàgbé o àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yẹn ni o kọ̀ọ̀kan àwọn tí wọ́n wá lẹ́yìn wọn o ṣùgbọ́n àwọn tí wọ́n wá lẹ́yìn wọn tí wọ́n bá lè kàn lé orí pa wọn àwọn náà jọ ọmọ jẹ́ gàdá náà torí ẹsẹ̀ bàbá ọlọ́run ò lè bí ọmọlẹ́rìn pa ẹ̀ ẹsẹ̀ ìyá ọlọ́run ò lè bí ọmọlẹ́rìn pa rẹ̀ ọ̀sẹ̀ ọmọ ọlọ́run ò lè dégé ni kò ní bí ìyálẹ́rìn pa rẹ̀ àbíkọ́ yìí téèyàn bá ṣokùnfà rẹ̀ lókù. wàá ń tẹ́ dírò mọ̀tíkọ́là tó lè la ẹ̀yìn lè láàyè látọ́símọ́lẹ̀ ánì wọ̀ lọ́wọ́ káànà zákùrì bá ọlọ́ni wà láti dúró wá zọ̀rọ̀ tó wíṣọ̀rọ̀ ọkọ̀ wa ẹ̀mí kan tọ́jẹ́ lẹ́sẹ̀ kò ní bẹ́ẹ̀ lómi ìlú ẹsẹ̀ rẹ̀ wà á ń tẹ́jú ọmọ sọ́lá fún ìlà ọ yóò máa lójú yóò gba tiẹ̀ lọ ní ẹni kẹ́kọ̀ọ́ ní rẹ̀ nìkan lálẹ́ kìí àwọn kódà kọjá lásùnmọ́ rẹ̀ kọjọ́ mọ́ rẹ̀ ẹ̀fà ah, àsìkò kọ́lé yẹn bá yẹn rúbe yẹn nígbà tí yẹn lọ ájì ni ẹ wá dára bá lọ́wọ́ rẹ̀ nìkan tí n fa báàgì lọ́wọ́ alágbàlagbà ní kọ́ bá fa ọgbẹ́ tiẹ̀ lọ tẹ́ ẹ bá mí ti ara yín báyìí wọ́n lọ́mọ ọ̀gùn ìpàdé rẹ̀ mí náà rí mọ́ka ó di wàhálà fún rẹ̀ practical experience inú kódà bọ́ ọ̀ràn èèyàn lọ́mọ ikú jẹ́ ẹran ọmọ èèyàn lọ́mọ tẹ́ ẹ bá fi ní ti ara yín báyìí ìwọ lọ́mọ gbọ́mọ ẹ̀kí ìmọ̀ràn ló lè fún pé bàbá ààrẹ mọ̀mọ́ di oúnjẹ bí yìí èyí ọ̀wà oúnjẹ jẹ́ èyí ọ̀yẹ́ pẹ́ẹ́nì jẹjẹ́ gbẹ́sẹ̀gbẹ̀ mọ̀kọ́ wá ní kọ́ bá gbà á tèmi tómi ìfilẹ́rù mọ́jì kún yìí tàlìkì àmọ̀ tó wá wọ́ ti dùbà ń lọ tani ọ̀bùkún tani ọ̀rẹ́ yìí kẹlẹ́rù tó ti mọ́tò náà ṣe ń bi tiẹ̀ anabi wasala allah ali wasala wọn sọ ń tẹfẹ pé àwọn èèyàn wọn ò ju wọn jẹun dàlùkì yàmà pẹ̀lú àdọdọ ní ó ọmọdéwàbí kíkà gbọ́ ọmọ ti apá kan wà nínú ewu abẹ́ apá kan wáyé òjijì ọlọ́run ní ìtọ́ bá kálukú ọkọjá akọ́mọ fóun rí owó ẹ̀yìn gan ǹjẹ́ ọba kálukú ọkọjá akọ́gbé òun ti ẹ̀rọ rí owó ẹ̀yìn gan dúrí iná tí ọmọ ilé gan bọ̀ táyé ọmọ tí ọmọ táàfù dé orí ilẹ̀ náà tó lọ́tọ̀ iná rèé tí wọ́n máa dàwa lọ bí ibi tọ́lọ̀ ọba àlejò ọlọ́kọ̀ ògbó àjọ yìí sáàjì lọ sí ìdájọ́ síbẹ̀ ni yóò ti àwọn ẹnìkan ẹnìkan ọ̀wọ́ pátá ẹnìkan ọ̀sọ́sọ́ mọ́dì. so agbani ẹlẹ́ẹ̀kẹfà kí ni ṣàwáhìdùn kùránìyà al'annal yahud magdubu alayhi àwọn ẹ̀rí tó jẹ́ ti kùránì lórí pé yahudi ẹni tí ọlọ́run bínú sí ni wọ́n àwọn tí wọ́n ń ṣe ọlọ́run lásìkò yẹn torí èèyàn gbọ́dọ̀ gbẹ̀sẹ̀ kọ́ akọ ogun wọn bẹ́ẹ̀. nta gbalérò pẹ̀lú eléyìí náà ni pé a fẹ́ sọ díẹ̀ nínú àwọn ìwà àwọn yẹ̀wúdi jọ́hún tó ṣe pé nínú ìwà àwọn yẹn oríṣiríṣi ni ṣùgbọ́n ìtọ́fà ìdùnnú ọlọ́run sí wọn kí mùsùlùmí kó sì sọ́ra kọ́mọ́ jọ wọ́n sheikhul islam ibn taymiyyah rahimahullah nínú tírà rẹ̀ tìdọ́ sọ̀rọ̀tì mustaqim ó ka àwọn àtẹ́tì kan táwọn magdubi alayhim àti dọ̀lí náà wù sọ́pọ̀ àwọn ará wọn kan náà mùsùlùmí sì ń jọ wọn bẹ̀ á mẹ́rin bá ń bẹ̀ insha allah ta'ala alákọ̀ọ́kọ́ ká lọ wo suratul a'raf lórí ìwà àwọn yahudi tó fa ìbínú ọlọ́run suratul a'raf àyà 152 ọlọ́mọba àlejò ọlọ́run sọ pé iná lẹ́dí iná takadolè ìjìlá sáyà náà ló hún gàdọ̀bù mi rọ̀bì ńwọ̀dé látò ń fẹ́lẹ́ àyà ti dúníyà wákàtí àlíkà nàìjíríà mọ̀ fẹ́rí. ọlọ́run ní àwọn tí wọ́n mú ògédègbè màálù tí wọ́n mú lọ́lọ́run ètí musa kámìrí yù tọ́ba wọn kójọ látara nǹkan ọ̀ṣọ́ wọn ló fi má ó sì dì sáyẹn bí ògbélégbé màálù oní ọba ná ṣètọ́ nìyẹn àbẹ́mọ̀ bẹ́ẹ̀ àwọn náǹkà límì tí wọ́n ṣe ẹ̀sùn wọn gbóhùn bẹ́ẹ̀ ṣètọ́ nìyẹn ṣètọ́ burúkú wọ́n sàṣàkóso àti ilé ọba ilé ọba kan náà àbẹ́ ìjọ wọn gbé bẹ́ẹ̀ eku àjèjì ni ní oṣù tó ń gbé jáde. <laughs> ẹ̀rọ ajẹ́ láwọn oṣù bẹ̀rẹ̀ alẹ́ báyìí kí wọ́n ta yọ̀ ní lọ́ba wọn ta ẹ̀ṣẹ̀ tán hàn èṣù gidi èkú tí òsì inú lébólé fẹ́ yọ jáde èṣù nìyẹn ọyọ kẹ́ ẹ ti mọ. inna alladhina takhadul ijla sayanaluhum ghadabun min rabbihim wa dhillatun fil hayati dunya àwọn tí a mú òbí dè gbé màálù tí a bẹ̀rẹ̀ sí í lẹ́yìn ọlọ́run ọlọ́ni ìbínú ọlọ́ọba yọ ṣẹlẹ̀ sí wọn wọ̀dílà bẹ́ẹ̀ náà ní ìyẹpẹrẹ ọlọ́wọ́ dàbò wọn kábìrì èmi yìí ẹlẹ́bọ ìyí oníbẹ̀mú yóò rìn rìn dọ̀tí yóò rìn rìn jájíjájí yóò rìn tẹ́yìn náà mọ̀ òfin àti àní wàhálà tó àìkú ara rẹ̀ láì bí kọfí kọfí bí kọfí bíìtì bí kọfí ọrùn ọwọ́ kókó sọ́rùn kó ṣe gbogbo ẹ̀ ẹ̀ sáà tún mọ̀ òfin kí ni gbogbo wàhálà ilé yìí sẹ́yẹ kọ́kùnrin ti ráyè gbogbo ilé ńgbàjọba ti ẹ̀sùn ńgbàjọba ti ẹ̀sùn wá bàjẹ́ yóò tún ló ń sàn gbòmìnira yóò bá tún di yóò bá tún di irun sórí ọkùnrin di ti àsìkò tó tiẹ̀ fi fi ààrẹ lẹ́gbẹ̀ẹ́ wọn máa bá jù ṣe lẹ́kọ̀ọ́kọ́ rò ní àbá ìgbèjì tì tó ń jẹ́ kó tó wọn gbé irun sórí káàkiri ọ̀ṣọ́ obìnrin ìyẹpẹrẹ ìní ọmọ bá wọn bọ́lọ̀ ti sí nìyẹn ọlọ́run ní yẹpẹrẹ ọba àwọn tí ń sin ògédègbè màálù nílé ayé ń bì àti bínú ọlọ́run wákàtí alíkà nàìjíríà ní mọ́fìtẹ́rì bá a ti máa tẹ̀sán fún gbogbo aládàpárọ̀ nìyẹn njẹ́ ètò ọlọ́run ìní musa sáàmì rí ikú ẹ̀ lọ́lọ́run fún wọn àwọn náà bá ba gbọ̀jẹ̀ àwọn náà bá ba wọn bá dọ̀jẹ̀ ẹnìkan wọn yẹn gangan dà láàmú mi tó ti ń tójúlé káàkiri káàkiri káàkiri. ọba ní wá ibi ti ń sọ kúlúkúlú níbi ẹ̀kọ́ lọ wá wá tọ́ba lọ jókòó sí ilẹ̀ ẹlẹ́kọ̀ọ́ tọ́ba bẹ̀rẹ̀ sí ibi síbi ibùdó tọ́ba ń sọ sọ dídì yìí bá ń pé àdáhùn láàmú tí bá ti gbó sọ ọba ti sin ìtí ìdí ń ṣe nà wá jókòó sí mama màmá ẹ màmá ọlẹ́kọ̀ọ́ yóò tó fún lówó torí gbogbo tó gùn náà àròwé ara ẹ̀kọ́ náà ni a ti sọ fún lójọ́ sókè báyọ̀ àti ẹ̀rọ àdáyé èyí tí jò lọ́wọ́ kan náà ni wọ́n ní káwọn ọmọ omi wá àwọn kan náà omi kí o àwọn dèdè rẹ̀ wọ́n níbi ẹ̀mọ́ kẹ́rẹ́ ní sọ ó lè tí ìmẹ́ni ti ń sọ ti sọ fún àwọn wá dídùn gbà náà pé ọmọ nǹkan sáìsàn bá ti ọmọ ọmọ rẹ̀ ní ọmọ tí èwù kẹ́ láwọn ọmọ gbóni wá lójoojúmọ́ yóò láti káàkiri àwọn ọmọ fi wé ọmọ ǹjẹ́ tí ó ní wọ́n máa jí kan láàárọ̀ mú kànga bí nǹkan ó ti wòye wàhálà kan láti kó mọ́ so lọ́wọ́ sọ fún bàbá kò sí nǹkan kan ọmọpá wà fún ni àwọn á ń ṣe wàhálà máa ń ṣe ọ̀la tó wọn bá ṣe wọn tún lóun ló ń pọ mọ lọ́sẹ̀ nígbà tó wọn bá ṣe pé àìsí náà ló yẹ wọn kú ta gbígbé ayé wa dé ọlọ́run kọ́ sànù wa iná lẹ́rí iná sákàdó ìjìlá sáyà náà ló un fún mi rọ̀bì àti àwọn ń kámi lẹ́yìn ọlọ́run màálù ọlọ́run ní ìbínú ọlọ́run ọba wọn nílé ayé wàzílá tó ń bẹ̀lẹ̀ háyà àti dúníyà bẹ́ẹ̀ náà ni yẹpẹrẹ ọba wọn ọlọ́run kan sí màálù ní mídíà tọ́ba ní màálù bá ti kọjá bẹ̀rẹ̀ olúwa wọn ní kọjá wọn ọba àjẹgbá wọn wọ́n mọ òwòlú olúwa wọn ní jẹgbá lẹ́yìn eré àtàwàdà mọ́kọ́ pé gbogbo ẹ̀ náà ní wọ́n kalẹ̀ ni wọ́n kalẹ̀ wọ́n bá ti mọ orí kan lẹ̀ fún ọlọ́mọ sọ dìde ni o zilla nìyẹn nígbà tí wọ́n bá ti sin lọ́hùn ìyẹpẹrẹ ìyẹpẹrẹ ló kù orí ìyẹpẹrẹ lọ́wọ́ wákàtí náà dìde lè mú fẹ́rí báwo ọlọ́run bá ti máa san gbogbo àwọn tí wọ́n parọ́ mọ́lọ́ nìyẹn àwọn ń jà mẹ́yìn àwọn Imam Malik a máa fi a máa fi áyà ìṣẹ́ ni lórí wípé ẹ̀yìn yòówù tó bá ń dàdà dálẹ̀ nú ẹ̀sìn ó ti di mọ́tẹ̀rì olùdá aládàpárọ́ ọlọ́run ìyẹpẹrẹ ọlọ́run ó sokọ lọ́rùn nínú ẹ nínú mùsùlùmí ìyẹpẹrẹ ọlọ́run bá àlejò ọlá yóò sokọ náà lọ́rùn yóò dẹni yẹyẹ ẹjọ́ òní yí ní yìnyín àwùjọ ńgbà tó bá pàwọn èèyàn jọ ibú ọfẹ́ ṣe lè látò ìkọ́dé lọ́sàn-án gan kí lọ́ọ́ bá yọ ń bẹ̀ jọ iye wọn bá tí wọ́n àtàrí àrẹ àfa yìí ó ti àtọ̀jẹ́ àdìbẹ̀rẹ̀ nígbà tí ẹ pè nǹkan lóru jàbì tí wọ́n ń pè àjọ lọ́sàn àwọn kan wọ́n yẹ̀yẹ́ ẹ̀kan yìí ni pé ah, àti táàfà yìí ti ọ̀dà ìyẹ̀pẹ̀rẹ̀ dé nìyẹn nínú táàtù fi mọ̀ pé ọlọ́run bínú sáwọn àwọn kan náà àwọn Yẹ̀wúdí àyà Suratul Baqara àyà 61 ọlọ́ọ̀bá ń sọ fún wa pé wà dórí bá tẹ àlẹ́ yìí mú vélátù wà lè tù wà bá ọdún rádọ̀ bí mìíràn lọ́hìn ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون ọlọ́niwájú rí bá tí a lè yí mú bí láà àti kọ ìyẹpẹrẹ mọ́ wọn àti gbélé wọn lórí yọ jẹ́ ìyà fún wọn wàlìmọ́síkà náà tù bẹ́ẹ̀ náà ni òsì yọ mọ bá wọn yóò lówó lọ́yọ́ adábẹ́ ń fún wọn nẹ́ yahudi ni ó ní millions of naira yóò sì wá máa wá bò ní ó ti lọ sí ibi èrìbá sẹ́nìkan kàn máa fún ní bá bí eh, lórí one million dollar ọ̀tẹ̀ ẹ̀ǹfẹ́ gbogbo réètì tí wọ́n réètì íńtírẹ́sì báǹkì lé lórí òun àwọn ìyàwó tí wọ́n ti dé tiẹ̀ owó kẹtí ọ̀la tuntun àwọn kan wà pé àwọn báńkì Islam báńkì Islamic báńkì àwọn náà ẹ àtúbọ̀tán rẹ̀ wọ́n tún máa kọ́ sí àwọn ẹ̀yìn náà bàbá lò ní one million lọ́wọ́ wọn báyà ní one thousand ọkàn lóṣù kan gbáko wọ́n bá lo one million rẹ̀ tán kátó wá gbọ́ wá tẹ̀ ní ten million ten million rẹ̀ kò lè fún ten thousand tọ́ bá fún ten thousand gan kọ́ ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run káàkọ́ máa rí ti fifty thousand lórí ten million ọ̀tàn ààrẹ jẹ́ kò sí bí náà tó ti ní nàìjíríà dára lọ wá ní ten million ní báńkì fóṣù kan wọ́n máa lò kọ́ wá máa rí ti fifty thousand kò sí bí kí ni wọ́n fi kún ìgbésí ayé yahudi báwọn yahudi ti plan rẹ̀ náà wọ́n ti ń lò kọ́lọ̀ nǹkan bá yáwọn náà padà ní àwọn ní àwọn ẹ̀rí kan táwọn ọmọ sọ pé wọ́n fi ń ṣòwò àwọn àwọn èèyàn tí wọ́n fowó lẹ̀ pọ̀ àwọn ní bílíọ̀nù àwọn tírílíọ̀nù ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ náà yọ̀ọ́ mi lọ́wọ́ fẹ́ kàn wọ ní mílíọ̀nù owó lẹ́ àǹtúnṣe tó tó bá wọn tẹ́ẹ̀mì tírílíọ̀nù bílíọ̀nù ti dé ẹ̀ńdọ́gbẹ̀ mọ́ sáfúnì sí gbogbo gbàdé <laughs> báńkì oníbàárà nítorí bọ́ọ̀lù sí ẹyọ kan pé agbàlọ́wọ́ míì ni wọ́n ń pè wọ́n yọ gbàlọ́wọ́ ẹnìkan yọ lọ fẹ́ nìkejì yọ wà kó ntọ́bù ntọ́yẹ kọ́ bá lọ́wọ́ tí ó tọ́ba tó ń bá fẹ́ fún ọ ní íńtírẹ́sì lórí owó tó ní níbẹ̀ ó lè pe tiẹ̀ ní báyà bí ẹ one percent ẹ̀ ntọ́ba lọ gbowó lọ́wọ́ wọn tó ń lọ fi ṣiṣẹ́ ó lè jẹ́ twenty six percent mo nìkún wọ́n san tiẹ̀ sígbà tí ọba san bá tán tọ́ba dínà ni o tí ọba dínà rárá bí sixty percent nǹkan kan ẹ bí sorry yóò wà lẹ́ẹ̀sì tọ́ba dínà mo tó gbé háì yóò tún lọ sí ó lè jẹ́ bí sixty something percent ní ọ̀sán tó bá jẹ́ pé yíyàtì ní òbí sán bí wọ́n ti ń ṣègbésí ayé wọn rẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ báńkì ní ìsìn àtàwọn tí wọ́n ń ṣerú nǹkan báwọn wọ́n tún máa fi lọ́ọ̀yàn ni sogúndogójì ni wọ́n wọ́n àti pé bóyá wá gba lóònù iye báyìí fún lásìkò báyìí iye bíntín báyìí lọ́sàn lórí ẹ̀ abẹ́yìn ẹ̀ wọ́n rí i wọ́n máa tẹ́lẹ̀ ẹ̀ sí ọlọ́ǹjẹ́ òsì sí wọn ní oṣù burúkú sọ́yẹ́ tó lówó náà gidi tó fẹ́ yáàyàn tí ni ó àmọ́ wáyàn káàkiri pé wá gba wá mílíọ̀n kọ́ wá gbọ́ fi ṣòwò ṣùgbọ́n nítorí pé ó ti àwọn kan ti kúrọ sọ́wọ́ ó ti kọjá ní ẹ lè lò fúnra ara wọn wọ́n sì fẹ́ máa gbowó èlé lórí ẹ̀ ló fi ájẹ pọ́ǹkọ̀ bá wọn kọ́lọ́n kọ́ sọ àpò mẹ́rin ọlọ́run wà dúrì bá tà ní mùsílà ìyẹ́pẹ̀rẹ̀ àwọn ọlọ́run aláàbò àwọn yẹ̀wúdí lórí wàlìmọ́sánà àti òsì Yahudi ní ọ̀bọ̀ ṣe gíní tọ́da léèkì tọ́da ònírí lọ́rùn rẹ̀ sáàtì àti mẹ́kà ní ọmọ wọ̀ kí láti wọ trọ́sà náà yóò ní lára torí excess money tó ní trọ́sà yẹn mẹ́kà ti tó wà bá owó bí kájọ bí mínà ńláàyè wọ́n máa tẹ́rí síbi ìbínú ọlọ́run kí àfà bínú ọlọ́run sí wọn dáàlíkà bí annahum yakfuruna bí ayati Allah ntọ́fà náà ni pé ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ ń sọ̀ kalẹ̀ wọ́n ti kètè rí sí wọn ò ní gbàgbọ́ sí náà ní kúránì àtọ̀rọ̀ òdodo tí ń bẹ́nu àtàwùrọ̀ àti ìjì wọn ò gbàgbọ́ ìdodo rẹ̀ gbọ́ wọ́yẹ́ kùtùlù náà nábì yí nábì gẹ́gẹ́ là hàpì ẹ̀wọ́n máa ń pa àwọn ànábì ọlọ́run lọ́nà tí ó gbà lẹ́tọ̀ wọ́n plan kú fún ànábì yìí sáà lé ìsàlátù àwọn jù yẹn náà ni ọlọ́run ló kú yọ ọ̀rọ̀ wa dàrú máa ń tún sẹ́yìn lójú àwọn jẹ́ pé àwọn kírísítẹ́nì torí wọ́n ṣe kírísítẹ́nì lásìkò jésù lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n sọ̀rọ̀ àwọn kírísítẹ́nì àwọn náà sọ̀rọ̀ ọ̀rọ̀ wá dàrú mọ́ wọn lójú àwọn náà bá gbà yìí pé wọ́n pa jésù ọlọ́run bá lè kọ́ lákòóso wọn ó rí pa wọ́n plan pípa rẹ̀ ọlọ́run gbé àwọ̀ rẹ̀ wọ ẹlòmíì ṣùgbọ́n wọ́n ti di ẹni ìbínú sí látọ̀dọ̀ ọlọ́run nítorí iṣẹ́ tí wọ́n ń ṣe àkọọ́lẹ̀ wà lórí kí wọ́n pa Zakaria náà ni alayhi salatu wassalam àmì Zakaria kí wọ́n pa ọ náà ni ṣùgbọ́n ìtọ́sọ yìí pé ó kónú bí wọ́n rẹ wọ́n rẹ mọ́ inú ọ̀fẹ́ tẹ̀ nílẹ̀ ọlọ́run ọba àlejò láti dójú ti àwọn ànábì ọlọ́run ànábì ọlọ́run ìkí ọwà lanu ẹ̀ wà kó sí wọ́n wà rẹ́ igi wọ́n sì rẹ́wọ̀n náà mà áábà ànábì ọlọ́run wọ́n wà gbé títa wọ́n wà gbé igi kalẹ̀ wọ́n wà fi ta lórí wọ́n wà kà igi wọ́n kà má dolóòrùn ò inna la nansuru rusulana walladina amanu bil hayati dunya wa ma yakumul ashhad ọlọ́run dáwà láàmú ṣèrànlọ́wọ́ fáwọn ànábì wa àwọn òjíṣẹ́ wa àtàwọn tí wọ́n jẹ́ múmi ní òdodo ojú òní sí wọn ibi kọ́ ajẹ́ pé wọ́n àtún mọ́ àwọn ìṣe wọ́n ti ẹ̀sìn máa yẹn. àwọn yahudi fánú àwọn ànábì ọlọ́run wọ́n dẹni ọlọ́run ni wọ́n mọ̀ jẹjẹ sátidé ó fi fún wọn wọ́n wà lọ kó àwọn sínú odò níjọ́ jímọ̀ wọ́n wà lọ gbé níjọ́ sunday rò àwọn gbọ́n nìyẹn ọlọ́run wá ṣe ní fún wọn débi pé ìjọ sátidé tọ́lọ ni wọ́n mọ̀ jẹjẹ náà lẹ́jọ́ wà á pa tí wọ́n lúwẹ̀ tí wọ́n wọn tójú ọmọ ẹ̀yin ẹ̀yin ènìyàn tó dẹ̀dẹ̀ sá lọ rárá o ìwọ lọ́wọ́ sátidé o àdẹ̀dẹ̀ sátidé rárá àdójó sẹ́yìn lẹ́wọ́ agbọ́n ní àbọ̀lọ́ ọba àlejò ọlálọ́gbọ̀n ṣùgbọ́n ẹ bá ti ń dètè sí àlámọ̀ rí ẹ̀sìn ti wà lábẹ́ mọ̀dúdúgà rẹ̀ àdúrà ńlá lọ́nà ní àmọ́ sí gọ́yẹ́dẹ́ ló máa dodo obìnrin alẹ́ yìí wà lábdọ́ọ́lì ọlọ́mọdé àwọn àgbẹ̀jọ́ máa dètè sí ẹ̀sìn ọlọ́run tí ìdájọ́ ọlọ́run tí ó fi wá di ẹjọ́ ọmọ kọjá àlà tí ó wà dẹni tó náà bá àlekè lọ́mọ bínú sí. nínú ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta tẹ́fùmọ̀ pé mọ̀tòdóbi àlèémù làwọn yahudi ọlọ́run tún sọ fún wa ń parí sọ́ọ̀tìlù bákọ́rà àyà 89 àti 90 ọlọ́run bá àlekè ọlá ń sọ fún wa ń bẹ̀ yìí pé ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم an yakfuru bima anzala Allahu bagiyan an yunazzila Allahu min fadlihi ala man yasha'u min ibadihi faba'u bighadabin ala ghadabin walil kafirina adhabun muhin ọlọ́ni wala ma ja'ahum kitabun min indillahi nígbàtí tíra kan wá bá wọn látọ̀dọ̀ ọlọ́run ó náà ní Qur'an musaddiqun lima ma'ahum tí ń jẹ́rìí gbé tó ti wà lọ́wọ́ wọn tẹ́lẹ̀ ìròyìn anábì wa sallallahu alaihi wa sallam ó ti wà ní Qur'an ó ti wà ní ìwé wọn náà tẹ́lẹ̀ ó ń bẹ́nu àtàwọ́rá ó ń bẹ́nu Injil tí ànábì ọlọ́run kan ń bọ̀ láàrin àwọn tí wọ́n mọ̀ ọkọ̀ tí wọ́n mọ̀ ọ́ta ńgbà ọba sì dé àwọn ṣẹ́ ńláńláńlá tí ó tèrè wàkánú min qablu yastafti'una 'ala alladhina kafaru àwọn gan náà ní àti máa wá ní a máa sọ fáwọn káàbì tẹ́lẹ̀ pé nígbà nábì ọlọ́run yẹn bá dé àwọn ọjọ́ ìmọ̀ àwọn kan kópa ń bá yín ni àwọn gan ní àti kọ́kọ́ sọ fún pé lórí ẹ̀sìn ọlọ́run yóò ṣẹlẹ̀ lọ́wọ́ ànábì kan tọ́lọ́ ó gbé e jáde ní ìgbẹ̀yìn ìgbà ìgbẹ̀yìn àsìkò tó kó ní ọjà ànábì tí ọkàn ìjọ ń torí ẹ̀ ní wọ́n ìrìnrìn tí a fi lọ sí Màdínà ọ̀pọ̀ àwọn kan lọ sẹ́tù síbẹ̀ pé ìlú dàbínú lélẹ̀ tó ní láti jẹ́ pé ibi táwọn ẹbí ọlọ́run yóò ti jáde rẹ̀ ọlọ́run ní fàlà máa já àwọn ọmọ aráàfù ìdí àti nímọ̀ sí tẹ́lẹ̀ ńgbà tó wá dé wá bá wọn káfà ó gbé wọ́n ti tètè rí wọn ọ̀ pé àárín lábá ni ó ti wá wọ́n rò pé láàrin àwọn náà ni ó ti wá nígbà táwọn bá kó síbẹ̀ yẹ ibẹ̀ náà wọ́n ti bí ọmọ yẹn yọ wà dàgbà sáwọn lọ́dọ̀ kì í ta burúkú ní wọn ní wọn ọlọ́run ní fàlà máa já àhó máa àràfó bẹ̀ máa àràfó ní adi nímọ̀ sílẹ̀ ń lò dé wá bá wọn wọ́n ti kèfèrí sọ́lọ̀ fala'anatullahi 'ala al-kafirin ìgbéjìnà sí kí ọlọ́run kọ́ máa bẹ fáwọn tí wọ́n ti kèfèrí sí ayé ọlọ́run nínú tá a gbọ́ lẹ́nu àwọn lẹ́nu àwọn Palestine onínú ọ̀bẹ náà Palestine tá a tún jọ kẹ́kọ̀ọ́ Saudi Arabia ọmọ Palestine tá a jọ kẹ́kọ̀ọ́ báyìí mí wà ní ọmọ ogun wọn sáyid ìrántí ẹ̀sọ́ ni ìmọ̀ ẹ̀ nínú tá a gbọ́ ní gbé àwọn yẹ̀wúdí wọ́n discriminate débi wípé àwọn tí wọ́n wà lórí ilẹ̀ yẹ̀wúdí gan àwọn tí wọ́n jẹ́ yẹ̀wúdí sọ́ọ́fì tẹ́sí àti bàbá àtìyá yẹ̀wúdí ni wọ́n ní gírèdì ọ̀tọ̀ sí àwọn tó ṣe pé bàbá wọn nìkan ló jẹ́ yẹ̀wúdí ìyá wọn èso yẹ̀wúdí àtẹnudẹ pé eh, ìyá rẹ̀ nìkan ló jẹ́ yẹ̀wúdí bàbá rẹ̀ èso yẹ̀wúdí ṣùgbọ́n yẹ̀wúdí náà ní ẹ̀ka gbogbo wọn kú ṣùgbọ́n gírèdì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀ńtọ́ yẹ pé àti kìíní àti ẹni yahudi ọ̀hún ló ní upper hand lórí àwọn yòókù níbi tí a discriminate dé wọ́n sì máa ń believe yìí pé eh, eh, ẹ̀jẹ̀ kan bẹ lára àwọn tó àwọn fi yàtọ̀ sáwọn ẹ̀dá yòókù táwọn bá fi òkú wọn lẹ̀ òkú ti yahudi táwọn bá fi lè gbé lẹ̀ àwọn èèyàn lè lọ sí research lórí ẹ̀ wọ́n máa fi ti àwọn léde lọ́jọ́ iwájú kò sí òkú wọn gangan tí wọ́n fi lẹ̀ àtàyè àtòkù wọn mọ̀ wá sí i ìdá àmùsọ̀rọ̀ pé ó ti kú ẹni tẹ́ sá ti sín ẹ̀rá gẹ̀ẹ́bí yahudi ojú ogun falẹ́sìn gan ẹ̀rí kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n lọ wọ́n lọ wọ́n lọ chata àwọn àwọn àwọn kílẹ̀ katapila míì láti misra àtàwọn bòmíì lágbàáyé láti wá wú àwọn ilé tó ti wó táwọn sẹsàlẹ́sìn omi tó lè gbé àwọn ẹ̀rùtò tó wà yẹn mọ́ nítorí gan fẹ́ wá òkú yahudi ti mẹ́lá bẹ́ẹ̀ àgbàjẹ́ rí the last person ní ẹ tó bọ́ ní ẹ tó láwọn gbàgbé àwọn bọ̀ sí stage ẹlẹ́ẹ̀kejì bí àtúnṣe tí olórí amẹ́ríkà ló ń bẹ́ẹ̀ dé so ẹ̀dá ńlá ni wọ́n kọ́lọ̀ nǹkan sànù wa pẹ̀lú wọn ni ọlọ́wọ́n bá alẹ́ kẹ́lá tí wọ́n bá rọra pé bí sàmọ́ ṣùtàrọ́ bí i àbúzọ̀ ntí a fi ra ẹ̀mí ara wọn yẹn ọmọ burú tó sọ̀kalẹ̀ ìṣìṣẹ́ mánà pàṣípàrọ̀ tí wọ́n ti yí ọ̀dà wọ́n ti pàṣípààrọ̀ òdodo pẹ̀lú títẹ kèfèrí sọ́lọ̀ báríyán ayúnà zílà láwù mi fọ́dí ilẹ̀ aláàmọ́ yíyà ṣáà mi ní ìbáàdì nítorí kéta lórí pé ọlọ́run bá lè kíọ́lá ọsọ kùránì kalẹ̀ lórí ẹn tó wù ní abẹ́ ní ọlọ́run wá ti fún anẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam láàrin àwọn alárúbáwá wọ́n wá kórìíra rẹ̀ wọ́n torí ẹ̀ tako tí wọ́n ti ń sọ tẹ́lẹ̀ ọlọ́run nípa bá wúbẹ̀ gàdọ̀ bí ní àlá gàdọ̀ wọ́n wá sẹ́rí sórí ìbínú ọlọ́run pẹ̀lú títa wúsẹ́ kápọ̀ anẹ́gbẹ̀sọ̀tọ̀là tó ń tiẹ̀ tí wọ́n ti ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ tí wọ́n ìbínú agbáǹgorí ìbínú fáwọn yahudi yìí ọlọ́run ní wálé lè káàfìrí náà adáàbò mọ̀yìn ẹ ìyà ìdójútì náà ni yóò máa jẹ́ fún àwọn káàfìrí ẹ nínú wọn náà ni àwọn yahudi làwọn náà wà ẹ ọjọ́ ti lọ bẹ̀rẹ̀ láàdó sí pẹ̀lú ògbọ́ ọlọ́run ọlọ́run mọ̀ wa ní ẹni tí هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم